mr kan mr kẹ́hìndé um kẹ́hìndé emmanuel ní ignorance ló ń pààyàn kò sẹ́ni tí ò ní kú o ṣùgbọ́n àwọn ikú kan wà kò jẹ́ kó lè pààyàn ẹ mọ̀ pé ẹ̀yin lẹ máa ń sọ wípé ká má ká má dá àwọn tí wọ́n ń sọ̀rọ̀ against wa lóhùn ẹ má jẹ́ kí n tọ̀ a máa dá wọn lóhùn àìdá wọn lóhùn iṣẹ́ ń gbọ́ mi òun ló ba ayé yìí jẹ́ báyìí táìtẹ́ gbogbo ìgbà yẹn báwùsá ṣe ṣe nonsense lẹ́títúùtì fọ́kọ̀pọ̀ ẹ̀ ni wọ́n á ti sanwó wọn mọ́ abẹ́ aṣọ mo máa ń sọ òtítọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ òun fẹ́ bó òtítọ́ ọ̀rọ̀ I am saying the truth but many people don't want to hear the truth kò sí bí wọ́n ṣe lè sọ tá à ní dá wọn lóhùn tẹ́ ẹ̀ bá dá wọn lóhùn tó sọ yẹn gangan ohun tẹ́ ẹ ṣe ni. ignorance ló ń pààyàn sọ ìyẹn wọn kàn sọ lórí ẹ̀yin tẹ́ ń sọ ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń sọ wípé ká má máa dá wọn lóhùn ìdá má máa dá wọn lóhùn yẹn náà ló jẹ́ kíwà ìbàjẹ́ yẹn wọ̀ wọ́n lára. àìmọye gbogbo fake miracle fake miracle tí wọ́n ń ṣe kiri kò sẹ́ni tó sọ̀rọ̀ nǹkan tó jẹ́ kó wọ̀ wọ́n lára nìyẹn wọ́n á tún lọ gbàna dá design fake miracle jáde ẹ ò sọ̀rọ̀ ẹ dẹ̀ ń mọ̀ pé fake ni sọpọ́ nígbà tí wọ́n wá mú wọn yẹn yóò pé gbogbo wọn ti ń tọwọ́ ọwọ́ wọn aṣọ ọmọ wọn bá ọ tọwọ́ ọmọ aṣọ wọn wọ́n ti bọ aṣọ ẹ wọ́n ti bọ aṣọ ìjọ́wò lẹ́tú gbọ́ tí apostle Sulaimon ọmọ olè yẹn tó sọ wípé I can I, I see your number. I am seeing two. I see three. I see zero eight one. Ìjọ́ wo lẹ tún gbọ́? No! Nígbà tẹ ti jáde tẹ jẹ́ kó yẹ pé fake ni nǹkan tó ń ṣe. Ó ti kọwọ́ ọmọ ọmọ ẹ̀ bọ́ṣọ nìyẹn. Láì jẹ́ kí wọ́n rí tá à ń tá à ń rí ohun tí wọ́n ń ṣe tá a dẹ̀ tètè ń gbé jáde tá à ń sọ fún ọmọ tó ń ṣe yìí ò dáṣẹ́ kí sọ fún yìí. They will continue in it. Wọ́n á wá gbilẹ̀ àti wá àti wá kúrò níbẹ̀ nígbà tí wọ́n bá ti gbinlẹ̀ tó máa léwu tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ haúsá nìyí kì í ṣe ni haúsá ti ń pa wá àwa la ò sọ̀rọ̀ náà ṣùgbọ́n ẹ̀jẹ̀ yẹn ti wá mọ́ wọn lára wọn ò lè ṣe kí wọ́n má rí ẹ̀jẹ̀ òun ló fẹ́ di ogun yìí ẹ ká sọ tá a bá ti róhun tó dáa. ṣe ignorance ló ń pa àwọn èèyàn ọlọ́run dá gbogbo nǹkan pátá fún èlò wa ní ṣíà tí mo jókòó sí yìí ìdí tó ṣe daṣọ lérò pé ó mọ̀ pé ṣíà tá a sí yìí i beyond woman imaginations èèyàn wo ló tiẹ̀ fẹ́ rò wípé jẹ́ ká jókòó sórí ṣíà bí kò yẹ pé lórí ilẹ̀ ńlẹ̀ bọ̀ nígbà tọ́lọ́run dé ó fi sínú ọpọlọ èèyàn kan ó ní ó jẹ́ kó o lè ṣe ṣíà náà ó dẹ̀ ṣe ṣíà wọ́n dẹ̀ ṣe ó di nǹkan tá à ń jókòó sí. Si ignorance ló ń pa àwọn èèyàn ìwọ wòlíì yẹn tó péré ní kẹ́hìndé emmanuel ọlá tó sọ pé àwọn olóògùn ìwọ dẹ̀kẹ̀rí wọn kì í ṣe olóògùn àbí ìwọ ń ti òróró ló ń lò òróró òróró tó fi ń dẹyin ló ń dà láwọn èèyàn lórí tó bá pò ti lọ sí israeli rí ni wọ́n á sọ history òróró fún ẹ wípé igi olive tree òun ni wọ́n fi gbé jáde ọmọ àlè ni ẹ ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ mo dẹ̀ máa sọ̀rọ̀ fún ẹ ọ̀rọ̀ ẹ ò ní kúrò lẹ́nu mi mo máa já sílẹ̀ fún ẹ dáadáa kẹ́hìndé emmanuel ọlá no matter how tó fi dàgbà tó àgbà kọ́ ni anointing àgbà kọ́ ni ọgbọ́n àgbà kọ́ ni owó èèyàn lè dàgbà tó lówó gan fine ọmọ kékeré ń gbà míì máa lówó ju àgbàlagbà lọ ó dẹ̀ máa fi owó yẹn ju àgbàlagbà lọ ṣé ò ní ọpọlọ ẹ kàn ń sọ̀rọ̀ ni àwọn èèyàn ń sọ̀rọ̀ síwájú ìwọ kẹ́hìndé emmanuel ọlá ẹ̀tọ́ péré ní wòlíì ìwọ ń sọ̀rọ̀ sẹ́yìn. ibi tó o ti takò ọ̀rọ̀ ẹni wípé o ò sọ wípé bàbá wa sunday gbowó gan náà o sọ wípé oògùn ló ń lò o sọ yẹn tó ibẹ̀ ló ti takò rẹ̀ ó jẹ́ kó o sọ̀rọ̀ sí bàbá sunday gbowó ni kó o wá rí ohun tí gbogbo ayé máa ṣe fún ẹ ìwọ mú àlè ọmú àlè yorùbá wàá lóòrùn pákó sọ fún mi inú gbókọ́ lójókòó sí tó ti ṣe fídíò yẹn mi ò fẹ́ gbé fídíò ẹ̀ jáde tó pé wọn náà ò gbé tèmi jáde orúkọ mi ló kọ pé ó pe bàbá confam lèmi náà ṣe ń porúkọ ẹ̀ ó dẹ̀ sọ pé mo parí ignorance ló ń pa àwọn èèyàn even gan army ó testify sí ogun wípé àwọn lọ arrest e, àwọn mọ́là kan ní Kaduna báwọn ṣe lọ arrest mọ́là yẹn ní Kaduna àwọn mẹ́ta ni báwọn ṣe lọ arrest wọn báyìí wọ́n kàn fa dága jáde ó dẹ̀ gún àwọn kò dẹ̀ wọlé kó lè mọ̀ pé ámì torí yẹn náà mo tí wọ́n ń pè ní ogun ọmọ àlè ni ẹ́ kẹ́hìndé emmanuel ọlá you are very stupid ọmọ àlè yorùbá ni orí yẹn ti dàrú we don't talk about religions you are putting religions in things that it is not religion ṣé ìjà tá à ń jà yìí ìjà religion ni ò ń pè mí lólóògùn ní oní ah, babaláwo kò ní da fún ẹ kò ní da fún lì ẹ kò ní da fáwọn ọmọ ẹ̀yìn ẹ gan. ó mọ̀ pé wọ́n ló tọ́nà wọ́n ló tọ́nà mọ́ wọ́rọ̀ máa wá máa láyé ẹ kírú àmì eh, yẹn sì kó jẹ́ pé ìbọn nìkan ló gbé dání yẹn tó ti gun kò ti wọlé nìyẹn ṣùgbọ́n òun kò testify pé oògùn wà wọ́n dẹ̀ ń gun pẹ̀lú dágà tó ṣanṣọrọ yẹn kò wọlé. ó mọ̀ wípé ignorance ló pa obìnrin kan báyìí tí wọ́n ló lọ ń kéde ní ìdájí ní Àbújá tí wọ́n fi ṣapa ignorance ni ignorance ló pa ọlọ́run dá gbogbo nǹkan fún ìlò tiwa ni àfi tí wọ́n bá ní ò lò tó o bá wá lò má sọ̀rọ̀ sí àwọn tó ń lò tó o bá sọ̀rọ̀ sí àwọn tó ń lò àwa máa jáde àwa sọ pórí ò ignorance ló pa ẹbí irú obìnrin yẹn sì ó ti mú oògùn òkì gbẹ dání ni kò sí bí wọ́n ṣe lè ṣá ó sì máa ní escape route láti lọ ṣùgbọ́n bíbélì ló gbé dání kẹ́hìndé Emmanuel Ọlá óyá ìwọ gbé bíbélì ẹ dání kó lọ máa kó lọ kó lọ máa káàkiri ní Kano àti káàkiri ní Kano eh, Katsina eh, Madugiri kó lọ máa káàkiri kó lọ máa ní Yorùbá nation Yorùbá nation kò rí bí wọ́n ṣe máa ṣá ẹ pẹ̀lú bíbélì ẹ orí ẹ ti dàrúṣẹ́ ọpọlọ ẹ ti kú ẹ kò dàgbà ní ẹ ò lọ́pọlọ ọlọ́run gan máa sọ pé òun ò mọ̀ ẹ́ rí nítorí pé there are some natural things tọ́lọ́run ti dá sẹ́ I will continue saying it ọlọ́run ló dá there are natural things that the Lord has made pé kẹ́ ẹ lò ọlọ́run dá fẹ́ńsìkì kó lè lò ó ṣe ń lo fẹ́ńsìkì ọlọ́run dá dága kó lè lò ni ó ṣe ń lo dága ọlọ́run dá chloroquine kó lò ni náà ó dá ni ọlọ́run ló ṣe gbogbo ẹ̀ náà ó dẹ̀ ń lò ọlọ́run dá. kí ló ti ń clorofenica, ẹ̀ chlorofeniku malaria tablet ọlọ́run ó ṣe gbogbo ẹ̀ ni fúnra ẹ̀ is young woman imagination o dẹ̀ n lọ síbẹ̀ o n ra nítorí pé yori n rí ẹ ara ẹ̀ ò yá ọba má rà náà kó o kú dànù àdó tẹ́ ẹ̀ mú yẹn ẹ́ lọ ra náà kó o dẹ̀ kú ṣe gbogbo ohun torí ọlọ́run torí fóònù kékeré torí fóònù torí ọlọ́run dání ká fi receive ó beyond woman imagination kéèyàn kọ́kọ́ dé fóònù kó ní olóhùn olóhùn ṣe fóònù báwo ló ṣe fẹ́ ṣe tó bá ń ṣe pé ọlọ́run fúnra ẹ̀ wá gẹ́gẹ́ bí èèyàn ó ṣe fóònù fún wa dà tó dẹ̀ ṣe tó dẹ̀ bá tiẹ̀ lọ àìrórí yín ó pọ̀ gan-an ẹ̀yin ọmọ yorùbá ọmọ àlè pọ̀ nínú ẹ̀yin ọmọ yorùbá ẹ ò ṣe gbé bíbélì jáde àti quran kẹ wá gbé jáde kẹ lóun lẹ fẹ́ lọ fi jagun nílùú tí wọ́n ti gbàgbọ́ nínú quran nìkan tí wọ́n ti gbàgbọ́ nínú bíbélì lọ́wọ́ israeli ìjọ wo ló gbọ́ pé israeli gbé bíbélì jáde òun ló lọ fi jà ọmọ àlè ní ẹ kẹ́hìndé o fẹ́ gbọ́ ìtàn ara ẹni ẹ̀yin ẹ̀yin alágbe wòlíì alágbe nìyí náà elébi wòlíì nìyí ó dẹ̀ dùn mí nítorí àwọn ọmọ tó bí ni mi ò ṣe fẹ́ sọ̀rọ̀ kọjá bí tí mo sọ dé yìí ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kó o mọ̀ pé ọ̀rọ̀ tó sọ wọ́n sẹ́ǹdì ẹ̀ dọ́dọ̀ mi o àwọn olólùfẹ́ mi gbé dọ́dọ̀ mi òun ni mo ṣe jáde tí mo wá sọ nípa ẹ̀ fún ẹ̀ obìnrin yẹn ló kúkú fún rẹ̀ náà ìwọ tó fẹ́ lọ tó fẹ́ lọ tó fẹ́ lọ kéde Jésù nílẹ̀ mọ́là o kò jẹ́ kó o dira dáadáa ṣé tó gbóhùn tá sọ yìí Olúwa ló dáa tó bá wá ní òòlò fáìn ohun tó bá wùn ẹ́ tó gbẹ́kẹ̀lé tó bá dẹ̀dẹ̀ pa ọwọ́ ẹ̀ ló kù síra ṣe má máa sọ pé èèyàn kan olóògùn ò ń jálè tiẹ̀ nílé ó lọ́ fi ń bo tara ẹ̀ ta ló wù ẹ́ látijọ́ tó ti ń ṣe fídíò èèyàn wo ló wù ẹ́ ṣe nígbà tó ṣe yìí náà lọ bẹ́ẹ̀ sí ń wù ẹ́ wọn ò tún ní wù ẹ́ mọ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ kẹ́hìndé emmanuel ọlá tó pe rẹ ní wòlíì wọn ò ní wù ẹ́ mọ́ o lérò pé oníkèmí lọ máa bẹ bàbá adébóyè kí ni mo bẹ bàbá adébóyè fún ṣé ohun tá adébóyè ṣe dání ṣóhun tá a sọ pé ó ṣe ṣó dání ṣó pé lóṣì nìyẹn o lánàá eighteen wọn ò pè yín ẹ kàn ń fẹnu jẹ́ ìránṣẹ́ ọlọ́run ni ìránṣẹ́ ọlọ́run òfò ní gbogbo yín ìránṣẹ́ ọlọ́run ìranù ní gbogbo yín ẹ̀yin olóṣì ẹ̀yin alágbe wòlíì ẹ̀yin wòlíì pé èèyàn mẹ́wàá wà ń bí olúwa olúwa ní báyìí lolúwa wí ènìyàn mẹ́wàá wà mẹ́ta ló lè fún wa ní ten thousand ẹ̀yin wòlíì ti ń tọrọ owó lórí Facebook kiri ẹ̀yin olòṣì àwọn òun ṣalágbe o a ò dẹ̀ tọrọ owó a ò dẹ̀ lówó a ò ní ṣùgbọ́n a ka ọgbọ́n ètò bá ti useless ara ẹ lọ́dọ̀ dodo ọmọ aráyé ṣó ń gbọ́ mi ọmọ useless yẹ. tara aráyé fún lówó tí kò padà sọ pé òun lòun fún lówó ó bẹ́tà kọ́ lọ́run fún mi lówó ju pé kí ọmọ ènìyàn fún mi lówó lọ. bẹ́mi ò bá tètè lówó káyé má bú mi bẹ́mi ò bá tètè lọ́lá káyé má bú mi onílé kóró ṣùgbọ́n ọ̀la ń bọ̀ wá mo pẹ́ o bóyá mo sì máa ta lọmọ aráyé bù lówó tí wọn ò padà sọ jáde páwọn làwọn ràn lọ́wọ́ so therefore òun làwọn náà ń prevent ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ sílẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọ̀run ló mọ ṣùgbọ́n mo kàn fẹ́ jẹ́ kó yí ẹ kó dẹ̀ yí gbogbo àwọn tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ẹ tí wọ́n ní ah you are right you are correct kí ó yé wọn wípé orí wọn ò pé you are right you are correct kó jẹ́ kó yé gbogbo wọn pé àlórí ah, àwọn náà ò pèsè ẹ ṣe ń pe ẹ ṣe ń pe Sunday Igboho sí ah Sunday Igboho Sunday Igboho ṣèbí torí pé ó mọ ọ̀nà yẹn Ọlọ́run ti fi ọ̀nà yẹn wọ̀n lẹ ṣe ń pè pé ah òun ló lè jàjà yìí ṣé kó rí yín ti dàrú ohun tẹ́ ẹ kọ̀ sílẹ̀ òkúta táwọn ìmọ̀le not ìmàle ìmọ̀le àwọn tó mọ ilé tí wọ́n kọ̀ sílẹ̀ òun ló padà ní pàtàkì igun lé fún yín lónìí bóde jẹ́ kó ṣe rí gangan nìyẹn ẹ̀yin lẹ fọwọ́ òsì júwe ilé bàbá yín bó ṣe jẹ́ kó ṣe rí gangan ló ṣe rí yẹn kò sí ọ̀nà míì bẹ́ẹ̀ ọlọ́run dá gbogbo àwọn nǹkan yìí láti lè protect ara wa ni dàtà ò lè gbébọn a ò lè gbébọn òfin ò ní ká gbébọn dání a ò dẹ̀ gbébọn dání ṣùgbọ́n àwọn kókó wà tí ọlọ́run dá fún wa tá a lè lò láti lè protect ara wa wá jáde oní bàbá ẹ bàbá ẹ náà ló máa jẹ babaláwo orúkọ tí babaláwo ń jẹ is a name pastor náà is a name wòlíì is a name that is where you fail is a name everything is a name So Babalawo is a name, pastor is a name, woli is a name, they name them. Ó wá depend bó ṣe protect ara ẹ̀. Babaláwo ni kò protect ara ẹ̀ ṣùgbọ́n èmi mọ̀ wípé ẹ àti babaláwo àti wòlíì àti àfa ẹ kì í sọ fún ẹ ẹ inú ọ̀run náà ni wọ́n ń lọ tó bá ti lè ṣeṣẹ́ rí nínú ayé yìí àìṣeṣẹ́ rí ẹ ẹ kì í sọ fún ẹ ẹ ẹ fàyà nínà ẹ̀yin èèyàn ìkà. eyi èèyàn burúkú ibi tó jẹ́ kẹ́ ẹ dojú ọ̀rọ̀ sọ ò dojú ọ̀rọ̀ sọ ó wá gbèwé dání òpè ní Emmanuel Ọlá òpè rẹ̀ ń wòlíì ó wá gbèwé sílẹ̀ fún wá sí ibi tó jẹ́ kẹ́ ẹ sí ẹ ti kú ibi tó jẹ́ kẹ́ ẹ lọ ò lọ nínú fídíò tó ṣe yìí náà ìwọ ti ń pè o obú kúmú yìí ń bẹ o obú adébóyè ń bẹ o ò anointing ni ò tó tèmi níbi tí bá ti ń sọ̀rọ̀ ò lè sọ̀rọ̀ wàláì kẹ́hìndé bó ti wù kó gbà tó dàgbà tó kẹ́hìndé emmanuel ọlá bó ti wù tó dàgbà tó sẹ́ òróró tó wà lórí ò tó tèmi sẹ́ níbi tí àwọn tó wà nínú ayé máa ti gbọ́ ọ̀rọ̀ tó bá gbọ́ tèmi tó bá gbọ́ tìyẹ kí sọ fún ẹ ojú máa tìyẹ ni ẹ̀yin èèyàn ibi ọlọ́run dá gbogbo nǹkan yìí fún ìlú tiwa ni ó dẹ̀ proclaim ẹ̀ ó tún sọ nínú Genesis one twenty nine to thirty one even Revelation twenty two two ó sọ ń bẹ̀ ó ní fún tiwa ni gbogbo ohun tó wà nílẹ̀ yìí pátá tó wà nílẹ̀ yìí Ọlọ́run ló dá ẹ wá ń bẹnu àtẹ́lù nítorí pé ẹ fẹ́ jálé onílé ẹ fẹ́ bó ti yín ilé yín máa já ilé yín ò ní ṣe é bò ẹ̀yin èèyàn òṣì wo ṣí ẹ̀ kí wọ́n lè kọ́gbọ́n wàá rí pé o ò ní gbọ́ lẹ́nu mi wípé ẹ subscribe ẹ dàtíkè pé wọ́n á fi YouTube jẹun jẹ mi ò dówó lọ́wọ́ YouTube rí bí àwọn èèyàn ṣe ń wò mí tó iṣẹ́ mi ò gbà kọ́bọ̀ lọ́wọ́ YouTube rí dátí mi ò wá fi YouTube jẹun jẹ nítorí ẹ̀ ló ṣe rí pé mi ò ní wáta láti wá bring the wrong information I am coming here to bring the right information for people. mi ò fi jẹ oúnjẹ náà kẹ́ subscribe ẹ kí n bá àwọn ìwà ní kẹ́ subscribe tí n bá ní kẹ́ subscribe kì í ṣe nítorí owó nítorí pé kí n bá ti jù sílẹ̀ kó lè tètè dọ́dọ̀ yín kẹ́yìn náà lè rí i pé ah, bàbá yìí mà tó ti sòótọ́ ọ̀rọ̀ kẹtù sí ẹ̀ fáwọn tó yẹ kẹ́ ṣe kì í ṣe nítorí owó I am not here because of money mi ò dẹ̀ lówó ṣùgbọ́n ní ìwọ̀nba tọ́lọ́run fún mi ṣe tí mo ọlọ́run fún mi I am okay ẹ ṣe gan ni God bless you kẹ́ni náìzè lẹ́nìí ah ojú òní ti yín o gbogbo ẹ̀yin èèyàn wa adúpẹ́ lọ́wọ́ yín màmá yín bàbá gbogbo yín pátá nílé ẹ̀mí ò fojú kéré yín o ṣùgbọ́n àwọn ọ̀dàlẹ̀ làwa bá sọ̀rọ̀ ọ̀rọ̀ sì ń mì ní kó àgbà ọ̀rọ̀ ń bọ̀ ẹ máa ní a tí sọ̀rọ̀ lórí Sunday Igboho ẹ má sọ̀rọ̀ lórí ẹ̀ for now ẹ fi gbogbo ẹ̀ sílẹ̀ à ń ṣiṣẹ́ lábẹ́lé hmm, ọ̀tá ti pọ̀ jù níbi tá a máa sọ̀rọ̀ yẹn síta wọ́n ṣe sọ́ngbà yìí náà ká má sọ ká má sọ à ń sọ ṣùgbọ́n ẹwọ́ wéye lọ ṣùgbọ́n júdógbù ẹ lọ a ti kọ́gbọ́n púpọ̀ gan nínú ìrìn àjò tó lọ yìí sódẹ̀ fẹ́ fọkàn yín balẹ̀ Sunday Igboho torí yẹn ẹ is coming back live ṣùgbọ́n gbogbo ẹ̀ dàbí aṣọ <laughs> thank you god bless you.